wá sọ pé ṣèké ìlú ọ̀dà nù. à ń bẹ lọ́nkọ́ náà bò tó bá ṣe kó bóyá tó bá ti jẹ́ fóun náà bí ọkùnrin tàbí tó jẹ́ ọmọ láti àgbéyà àwọn kàdúgbòrì ṣùgbọ́n tó lẹ́nu bá yẹ pé ó ní gbèsè lọ́rùn ó ló wá fowó kan síbi kan tó wọ̀ kó bóyá owó yẹn tó bá fún wọn ó yẹ wọn àtàn gbèsè tó ń jẹ ṣùgbọ́n tó ń ga fún ẹ bá ní bùkátà kan bóyá tó dùn náà ó máa mú ní owó yẹn jẹ́ kéde ẹ̀ ṣẹ́ni ẹ̀ lè yàn ọ́ lówó tó fi san gbèsè yẹn ṣé yọ̀yọ̀ zaka tó pẹ̀tọ̀ àbí ọ̀nà ìyọ̀ tó ń di owó tó ní owó àti san gbèsè ni yọ̀yọ̀ zaka tó pẹ̀tọ̀ àmà gbígbé gbèsè ń bẹnu tí ò ní mú ni yọ̀ zaka tó pẹ̀tọ̀ yàtọ̀ sí zaka owó zaka tó pẹ̀tọ̀ ni ọ̀yọ̀ alhamdulilayi ìrọ̀rùn nílùú ni ọ̀yọ̀ zaka tó pẹ̀tọ̀ nílùú ọ̀n four hundred naira mẹ́rin èlò four hundred naira mẹ́ kátẹ́ pé mẹ́rin ju ètò ọ̀yọ́ lọ bọ́ba yọ gbogbo ẹ̀ náà gbogbo kẹ́bí mọ́mọ́ ahmed ti sọ yàtọ̀ sí mọ́mọ́ malik táwọn ní bọ́ba ti lé fún òṣèlọ́n gbọ́dọ̀ ju ètò ọ̀nìkọ́ yọ lọ tó kátẹ́ wá pé ètò tó ju ètò ọ̀fẹ́ yọ lọ four hundred naira kò ní ti gbégbé tẹ̀ ń bẹ lọ́rùn ìyàwó rẹ̀ náà tó fún four hundred ó dé lò eight hundred ẹtún lọ́mọ méjì eight plus eight one thousand six eṣe eṣe eṣe mùṣkílà èṣe mùṣkílà bẹ́ẹ̀ tí wọ́n bá tẹ̀ pé kí wọ́n bọ́ ta báàbù rẹ̀ òtún lè tó báàmù àbí bẹ́ẹ̀ kọ́ ni adúgbò kọ́ ẹlẹ́yìn náà gàrí gàrí gàrí tó bá kó oúnjẹ tọkọ́ mọ́ mi wa kò burúkú ayọ̀ wọn tí ò bá kọ́ mọ́ ló ti ń wojú àbí òye wa tọ́ àbẹ̀lẹ̀ ọpọlọ ọba. Thank you. láǹfààní àti ìjọ nínú owó ẹ̀ kò jábọ̀ fún ìlú ìjọba ìyá owó láti fi tọ́ pé ìlú bá yẹ sọ́wọ́ àwọn ìjọ ìjọ ìjọba tó máa ń kọ́lẹ̀ rẹ̀ tó láǹfààní àti mú fúnra rẹ̀ àbí ìwé mú owó sì lé. alhamdulilah béèrè bó ti wà ó lé gan-an akíkọ̀tà nínú sẹ̀ríà owó tẹ̀ ń kó jọ bóòlù tọ̀ ọmọ ẹ̀ ń kó o jọ pé títí ti lè kí lè fi tájẹ́. ṣé èèyàn ara rẹ̀ ọ̀yá ọjọ́ mọ́nà ọmọ kíláàsì. ṣé wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n pọ̀ ọ́ lẹ̀ ẹ̀ torí pé bẹ̀rẹ̀ mọ̀ pé dàgbà àti ètò tá a ẹ̀ńtọ́rí pé màá tún lágbàgbé àpótí fífẹ́ bíbí láì kalẹ̀ àrẹ́ ń gbà kó dájú pé lẹ́yìn wọ̀ bẹ̀. àti tí mẹ́tíláṣí fún bá jẹ́ exemption kó dájú pọ̀ wọ̀ bẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tẹ́ ẹ fún kí nǹkan ti ọmọ rẹ̀ wọn. tó ṣe ti kọjá kó náà dá sí owó wọn àbí ọ̀dà sí. ètò súnmọ́ jù ní kó náà ti fowó kan àbí bẹ́ẹ̀ kọ́ tẹ́lẹ̀ kọtọ kẹfọn nínú owó ni ẹni tó ń tó bá wà nínú ẹni tó fowó lẹ kọtọ kẹfọn nínú owó yìí dèdè ó ní wípé a kì í yáni lówó kálíbà a kì í a kì í yáni lówó kọ́kọ́ àti dáadáa kálíbà àjẹpá náà láti dá nǹkan yẹn tẹ́ ẹ bá fi lè gbà nínú owó yìí tí wọn náà ti fi kọ́bọ̀ dá sí rí o ti di kọ́rọ́bọ́njára nàbà ẹ̀yà mọ́tíláṣí lówó ẹ̀ wá fẹ́ fi sàǹfààní ẹ̀yà díẹ̀ ẹ̀dùgbà púpọ̀ tó o ti jẹ́ àmọ́ tí wọ́n ń dájọ́ pé kí bá ṣe nìkan nínú ẹni tí èsì ara àwa tá a dájọ́ ẹ̀ lọ eléyìí ni wọ́n ń pè ní àtẹ̀mínú tààwọ́nì nínú ṣẹ̀ríà Islam wípé cooperative insurance Islam pẹ̀lú ìwọlé àwọ̀dà wo ni ló kọ́ pé gbogbo ẹni tí nǹkan bá ṣe ẹ máa mú ẹ máa fi ràn lọ́wọ́ yàtọ̀ sáwà tá a dáwọ́ Islam faramẹ́lẹ́ àmọ́ pé adáwọ̀ mẹ́tíláṣí ẹnìkan kẹ́sì àá. ta ni o pé wà ní lọ́dọ̀ rẹ̀ tó wà gbà lágbájá ọkọ̀ ewu mi fọ́ọ̀rẹ́ táwọn ẹ̀ ń bá wọn nígbà tó kọ́ bọ̀ wọ́n á tún wọn ní fọ́ọ̀rẹ́ táwọn àti pé lábẹ́rẹ̀ pé wàrà oní wàrẹ́ táwọn lọ fọ́ọ̀rẹ́ táwọn lọ́kọ̀ yìí ti wọ́n ní nígbà tó wà lówó lọ wà á tún wọn ní. olówó pé. èyí olówó pé tó bá ìgbàdé wọn lọ́wọ́. alhamdulilayi i have purchased. tó yẹ mọ́tò èyí tó bá lówó tó fẹ́ fi rálẹ̀ kan náà five naira mọ́tò wá pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́mọ san fifteen naira òdì lówó kan tó san ìyókù ọmọ mu wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò tún lé sí i eléyìí islam bínú kí sọ wíìlì owó ìlú wa ò yẹ ọ lò kọ́ yẹ ọ lówó tàdà fún ọ àwọn náà ti mà kó wọn jọra wọn sanwó lẹ́ẹ̀kan náà àti máa sanwó díẹ̀ díẹ̀ èwo ló pé ẹni tí ń tajà wọ́n sanwó lẹ́ẹ̀kan náà irú wọn ló tètè lọ rà mí kó jèrè díẹ̀ ó pé ju ẹ amamuwa tọrọ títì títì tọrọ torí Islam ò bínú sí kọjá ìgbé bọ́ọ̀bà sanwó ní iye yìí tọ́ọ̀bà máa san díẹ̀ díẹ̀ iye míì eléyìí ni wọ́n pè ní bẹ́yìí ọ̀hún dàkọ́sí bẹ́ẹ̀ ọ̀rọ̀ dàkọ́ fẹ́ẹ́kọ̀ nínú ṣẹ̀ríà islam bínú tó sì mọ̀ fún wọn òtún láti rẹ àbí bẹ́ẹ̀ kọ́ wọn náà rí gbígbé tó bá lówó tó lè sánlẹ̀ kan náà iye yìí ni wọn á ní wọn láàánú wọn náà láàánú tó bá láàánú ẹ̀kọ́ sànú ara rẹ̀ kọ́ lọ́ra lẹ́ẹ̀kan náà. wọ́n tún fi kún bẹ́ẹ̀ ni èyí tí wọ́n fi kún yín àwọn náà fẹ́ kà máa gbàgbé rìwáyà kan tí rìwáyà mi bá wá pẹ̀lú àfikún tó bá ti tẹ̀sẹ̀ ẹni lẹ̀ fún oṣù oṣù tó burú mi parí kìsìlá. ẹ̀ mọ̀ dájú dọ́dọ̀ ọlọ́run. ikú fi tó tutù wó ìjọ haram ni ẹ gbọ́dọ̀ gbà torí tẹ bá gbà ẹ ti ọ̀nà lórí ìbàjẹ́ ọlọ́run sọ pé wọ́n ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa ń ra ẹ lọ lórí àtúntì dáadáa lórí àtúpáyọ lọ ẹ máa jẹ ní jọ́ máa ń ẹ lọ́wọ́ lórí àtúntẹ́sẹ̀ lórí àtúntayọ ẹ̀ máa lọ lọ. ẹ sì fi yé títẹ̀ sí nígbà rẹ lọ da ilé gbọ́dọ̀ lọ owó yàrá mu nígbà náà má rí i. lẹ́yìn náà tí wọ́n pín zàtà ẹni tí wọ́n máa ní kókà tó gbọ́dọ̀ gbà ọ́ ìyín gba zàtà kókó wò ló lè bá pọ̀ ìyín gba ìyín gba zàtà kókó wò ló lè bá pọ̀ ìyín máa gba zàtà nítorí kó ní kókà dàtà mo mọ̀ pé sọ́fẹ́ fún mi mi nídìí ẹ̀ ìzákọ̀lá ọ̀fẹ́ pẹ̀lú torí tí ọba àgbà kò ní jẹ́ zàkàfọ̀ yóò tuntun yọ bá mọ̀ pé yóò ní bùkátà tontori délé ètò gbogbo èèyàn náà ní zàkàtọ̀ sí bí ẹ̀ máa ti mara rẹ̀ pé kò ní alihamudulilayi wọn bùkátà wọn ti mú ìṣẹ̀lẹ̀ náà. wà nínú kí ló di kejì. bẹ́ẹ̀ gbé fún mọ̀lẹ́bí àbúrò máa ń sọ ẹ́ ló ń zàkà tuntun náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa gbé lọ́mọ́ wá ẹ̀fún tó ti lé dàrí tó yẹ ibùn zàkà tọ́jà tó wó ìlànà tó dọ́gba jù ní kíkà má pè lọ lónìí tókàn bisimilá àtúnlá ń sọpé tó ọ̀bù mí ń aganiya ihim fàtúrọ̀dù alẹ́ fòkọrọ̀ yìí wọ́n gbà lọ́dọ̀ àwọn olówó wọn wọ́n ti dà padà fáwọn mẹ̀kúnnù wọn láti níbi kànáà ó lè ń gbé lọ. mọ̀lẹ́bí rẹ̀ bí ọba àrígbà lọ́tẹ̀ yìí ń bọ̀ bá wá àrígbà sọ̀rọ̀ àmọ́ tó bá tó lù dá wa pátápátá á fi lọ gbogbo èèyàn wọn ọ̀gbá àwọn àlùkàn wa bẹ́ẹ̀ láyé bẹ́ẹ̀ ta ló fún un. tó lọ́rọ̀ ọ̀rọ̀ àtúntò lọ lù mí torí gbogbo èèyàn tó bá ti tọwọ́ sí ẹ̀ alhamdulilayi náà. ìdájọ́ pé. ìgbọ́n sáfímẹ́ǹtì wọn fún ìpèníjà ní pé ó bá àkókò ìbá àkókò wá sẹ́yìn ti fẹ́ kọ́ mọ́tíláṣí rẹ̀ kẹfẹ́ rí dáṣì ni. náà kọ̀tọ́ kọ̀tọ́ kẹgbà kọ̀tọ́ kẹgbà owó kẹfẹ́ rí fi kọ́ mọ́tíláṣí pé kẹ́ni pé kẹ́ni. àmọ́ sẹ́yìn ọ̀kẹ́tọ̀rọ̀ bá ti dọ̀rọ̀ owó gbogbo kí ó dáhùn ìyá máa máa ta lọ illa man rahimallah abẹ́ntọ́lọ́ أبي dà ní. kí ni abẹ́ fún owó kẹfẹ́ rí tinubu àǹkọ́ mi kíláàsì pé kí ni kò sí nǹkan bẹ́ẹ̀. wọ́n bọ̀ bí ẹnìkan tí ó ní nílùú kan lẹ́kọ̀ọ́ wọn kẹfẹ́ rí kaní sí ó sí àyè kan tó tóbi wọ́n ti kó gbogbo àwọn akẹ́kọ̀ọ́ jíjẹ mímu síbẹ̀ kẹ́hìn mùsùlùmí wọn á dínú. wọ́n ti sọ yẹ káwọn ọmọ lọ ẹ gbọ́dọ̀ lọ ah, gbogbo àwọn kìnnì ẹ gbọ́dọ̀ lọ ẹ wọ́n fi bí kájẹkámu náà ẹ lásán mùsùlùmí àwọn àti gbogbo èkó tí ó sì fún yín wọ́n á jẹ́ kékeré ní ọmọ àti oúnjẹ fún yín lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ báńkì èèyàn mú ẹ́ńfílọ́pù lọ sọ́dọ̀ àwọn òṣìṣẹ́ báńkì. àwọn tó bá ti dá yín lójú pé wọ́n tún lọ́nà mí ìjà ti ń rówó tẹ́yàtọ̀ báńkì kò burúkú ẹ̀gbá lọ́rùn. àmọ́ tó bá dá yín lójú pé wọ́n lọ́nà mí ìjà ti ń rówó àtúntọ́yàtọ̀ sí báńkì ẹ̀gbọ̀lọ̀gbà. tẹ́ bá ti wádìí débi pé yẹ sọ́ọ̀sì owó rẹ̀ báńkì náà ó tún lọ́nà mi sẹ́yìn bá wà gbọ́ ẹ wà lánìí ẹ̀ pé kì í sì èsè bá ti rìn ọgbà ọjọ́ ìwé sílẹ̀ àmọ́ àwọn ìṣe ń wówó gba jẹ́nẹ́rálì bí mo ti sọ ọpọlọ wọn máa ti wọ́n tún wọn rò pé bó ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ni lọ́gàá búrọ̀ ẹ̀ ẹ̀ẹ́dẹ́mu anáwó aṣẹ́dí ìdólẹ̀ ẹ̀kọ́ wa anáwó wà fúrọ̀ wá ẹ̀ máa pé ọlọ́run lọ́ọ́ lé koko níyà alákòóyè ti tuntun ọ̀lẹ̀ kúnyà abala kan ló ń wò owó kejì nà ọlọ́run ọ̀bọ̀ kọ́ńbì kan pé tẹ́ bá fẹ́ kọ́ mọ́tíláṣí kẹ lọ́mọ owó ara mọ̀ nà àríkìsílá nà. lọ́sìn tọ́kàn yẹn owó sẹ́ẹ̀tì ni wọ́n tàn fún yìí wọn bá ìyá ń bá ń wọn bá ìyá ń wúra ọ̀bọ̀dà. ní hajj kò ní ṣe tọ́wáàfù nìkan àmọ́ gbogbo kan yóò kù ní oṣù tí o bá ti ṣe tọ́wáàfù kò ní ṣe sáàyè ìpọ̀sẹ̀sẹ̀ láàrin sọ́fà àti márùwà torí pé ìpọ̀sẹ̀sẹ̀ máa ń wá lẹ́yìn tọ́wáàfù. النبي صلى الله عليه وسلم أنت عائشة رضي الله عنها افعلي كل شيء افعلي ما يفعل الحاج غير أن لا تطوفي بالبيت gbogbo ńlá la jẹ máa ń sinmi kí wọn lọ sí ọkàn ní ti tọwá tí wọn sì ti tọwá kò ní ti sàfà márùwá tòṣùgbọ́n tóbìnrin tí ń tó oṣù yẹn tí nǹkan oṣù ọba dá títítítítí wọn á gbé máa ti débẹ̀ ní nǹkan oṣù bẹ̀rẹ̀ àbíkọ̀ dá títí wọn ti wá lọ mìíràn tó bá gbé àníyàn tó ní tẹ́lẹ̀ onígbò ń fẹsẹ̀ tàmẹ́tọ̀ ìta ọkọ̀ fẹ̀rẹ̀ ọmọra kátólì hajj yóò yí àníyàn rẹ̀ padà sí kìrọ́ọ̀n yóò tà níyàn pé hajj àti ọmọra ló fẹsẹ̀ papọ̀ tó tó bá ti ṣe bẹ́ẹ̀ níjọ́ tó bá ti lè sọ̀kò yóò wá wá sí mọ́tà yóò ṣe tọ́wọ́ àbùkàn tọ́fà márùwà kan ọ̀parí hajj rẹ̀ dé kìrọ́ọ̀n náà. alhamdulilayi tọba sọ bí ara rẹ ní báwí kìí sẹ́yìn lẹ́yìn gbọ́ ni ẹ̀yìn ọ̀pọ̀ pé alẹ́ kan òní súnmọ́ ìyàwó rẹ̀ àwọ̀ ọmọ bí tọrọ ti ṣùgbọ́n ànábi sọlọ bá àtúnlá òṣòfin kó fi bá nìṣẹ okùn hàbùsọlẹkùn fàtó hàbùsọkùn ẹnìyàṣẹ àwọn ìyàwó yín òkú yín ni wọ́n jẹ́ ẹwọ náà òkú yín gba ọ̀nà tó bá wù táwọn ti ṣe tọ́lọ́ ọ̀fẹ́ àwọn afọ́ńtẹ́sí tún sọ pé nígbàkigbà tó bá wù yìí lópin ìgbà tó bá jẹ́ pé kò jẹ́ àkókò kan tó ti fáwọn bùkà dàkẹ́tì jáde bí gbọ́dọ̀ kan ti pè irun kejì jọ jímà wọn á ń báyàwó yín ti rí pé àá fi hàn bàmà láti lọ. tòbí gbọ́dọ̀ pé ẹ̀yẹ̀ ń gbáwẹ̀ wọn á ń báyàwó yín ṣe títí àgbájáde fi yọ ẹsẹ̀ máàmà ẹ̀ ń kó báwẹ̀ yín. àmọ́ yàtọ̀ sílẹ̀ ń ga lẹ́jọ́ yẹn táwọn ọmọ náà ní kàkúkà kankan tó ń sọ fáwọn yẹn kò sí nǹkan kan tá a fẹ́ fi bẹ́ẹ̀ sí ẹni tó bá ti sọ̀rọ̀ kan fún yín tọ́kàn yín ọba balẹ̀ sí ẹ sọ pé gbogbo lọ́la ti sọ náà yẹn àdéjì wo lọ́wọ́ ń parẹ́ látọ̀dọ̀ anabi wa Muhammad sọlá ìṣẹ̀lẹ̀ tẹ bá fi lè bèbèrè méjì kò tún ní palu lọ́bẹ̀ fẹ́yìn náà. nípa àgbàdá ó ní ìfowópamọ́ ètò kéré téèyàn gbọ́dọ̀ ní téèyàn bá ní jù bẹ́ẹ̀ lọ alhamdulilah inú rẹ̀ nínú gbogbo ẹ̀ láti máa yọ. عشرون مثقالا من الذهب مئتان درهم 20 دينار àbí two hundred dirham wọn náà ní wọn ṣírò kẹ́ẹ́ bí góòlù بعد ti wọ́n wọ́n ti rọ̀ pé two hundred and something thousand naira ó kéré jù so bí owó bá ti lọ sókè àbọ̀ bá dín yóò máa yí padà bẹ́ẹ̀ alakola ha ẹni ní two hundred and something jù bẹ́ẹ̀ lọ kọyọ one over forty. wótọ́ ni anabi sọlá àtọ́lá lọ́sọ̀rẹ́ tọ́dún kan bá yí lórí owó yìí nísìnyí onílẹ̀ ní two fifty thousand ẹ̀kọ́ dé ti tó ní irú déètì tó ní bá tún wá ìjọ yẹn lẹ́sẹ̀ ìdólówó tó wọ yín bá tún wá two fifty àbó ti di four fifty àbó ti di one million ẹ wá sí one million divided by forty nílò nù twenty five thousand ọ̀pọ̀ òkú tó twenty five thousand ẹ̀yọ ẹ fẹ́ fọ gbogbo one million mọ́ téèyàn bá yọ ọmọ adájọ́ ọmọ adájọ́ sí ìdánràn láyé àti láwùjọ náà parí. àní jẹ nítorí pé oúnjẹ táwọn ń dá yẹn nígbè kan ń dáná sínú fáwọn mùsùlùmí àní jẹ kókó fún wọn wọn kọ́ máa dáná fún àjẹ. nítorí pé àwọn ọmọ yẹn àwọn ọ̀daràn bísẹ̀bìlì láì iná òṣèlú àbí ẹ̀kọ́ ni àyùbá ama táǹtì ní oṣù síbá àwọn sọ nítorí tẹ́lẹ̀ àbẹ́ ibi ọ̀pá wa ẹ̀ sáré bi jẹ́ ẹ̀rí pé tí náà bá débẹ̀ dáhùn gálílì kan dáná fún wa. náà wọ́n ti kí ni. ọkùnrin lówó oúnjẹ. dáadáa wọn ń polówó jẹ wọn ń dáwó jọ owó tí wàá pọ̀ ó ti ó ti lọ four hundred thousand ṣé ọyọ dàgbà olówó ni ọmọ nìkan lọ́wọ́ wá pẹ̀lú kí wọ́n fún ọ ní ètò mú ọ tó fi lè dájọ́ ló fi pọ̀ bá àwọn. Masha Allah olówó ni ọ. Báyìí kò sọ̀rọ̀. pé owó kékeré wọn fi kọ ilẹ̀ ó gùn wọn lẹ̀. wọ́n ti gbà lóko fún àwọn olùkọ́ mọ́tíláṣí àbó àbí ló kọ́ pé fún wa lẹ̀. wọ́n láì tọ́ da nǹkan wọn gbà tọ́ da nǹkan wọn gbà. lẹ́yìn náà ẹja di kankan sẹ́rí tó dáa jù ní pété bá kọ́ mọ́tíláṣí fi tù yìí. kò bá àjọdọ̀ kẹfìrí kò mùsùlùmí ríra ní kẹ́ra lẹ̀ ẹ má gba ọ̀bẹ wàhálà ni màá padà fẹ́ dà ẹbí òye torí sọ láti tẹ́ màá sínú rẹ̀ òní tẹ́ wọn kò ní tẹ́ wọn lọ́rùn ọkàn lè wò tuntun jọ̀gbọ́n kó ní ẹrú ń dálẹ̀ padà àmọ́ tẹ́ bá sanwó rẹ̀ ó ti parí so amọ̀tìkọ́ ti gbé àlọ́ gbalẹ̀ ọ̀fẹ́ lọ́dọ̀ kẹfẹ́rí kan kọ́tọ́ ẹ̀fọ́ wọ̀nyẹn rà tẹ́ ẹ̀ bá wá rọ́n láti rà ẹ̀ pariwo fáwọn mùsùlùmí pẹ̀lú ògbọ́n lọ́wọ́ rẹ̀ níjọ́ ẹ̀ má gbà. àwọn kèfèrí maka gan ìgbà tí ó ti sí Islam wọ́n si fi àtúnṣe lára Kàábà wọ́n fi kọndíṣàn lélẹ̀ wọ́n ní gbogbo tọrọ kọ́bọ̀ tẹnì kan bá dá sísẹ yìí orí kọ́nà halal lọ sí rí àwọn kèfèrí ni wọ́n kà tó ń torí délé ìyàtọ̀ ń bẹ láàrin mùsùlùmí àti kèfèrí ẹ má náà sí torí àwọn ní kíní kan mẹ́ta lọ́kan wọ́n ní kíní kan kan ọmọ ọlọ́run wọ́n ní kíní kan ọ̀kẹ́ ń dáhùn sínú. àwọn ọkùnrin kò lè huwa Allahu ahad sọ fún wọn pé ọlọ́run ọba wa ń bọ́ ọ̀kan ṣoṣo àbọ̀lọ́ méjì lẹ́yìn sí àwọn òṣèlú ọlọ́run méjì lọ́ba la fi sọ pé tí wọ́n á rí mọ́tíláṣí kan sọ́kọ̀ Allahu náà kọ́ Muhammadu síbi nípa ẹni kí wọn lánàá bí muhammed náà ti dédé pẹ̀lú ọlọ ẹ parí àbẹ ẹnìkan ọgbẹ ọkọ kan sáré ògiri mẹsàlásì bá a gbolo ọba rà ẹ mọ́kàlá ti rà kò tó túmọ̀ sí mọ́kà wọn ti dé china ní ṣe gbogbo ẹ̀wọ̀ ẹ̀yìn rẹ̀ made china so tọrọ tọrọ agbóná pọ̀ sí bẹ́ẹ̀ náà ẹ wá ẹni tó mọ̀ dàá kùn kọ́ bá yín parí nítorí pé ẹ̀sìn islam ọ̀sẹ̀ rí nu ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ gbogbo ń tẹ́yà tẹ̀sọ́ lọ kó tọ́ lọ. Nà táwọn sábàbí tẹ̀ sọ pé àwọn ẹni kankan tẹ̀ sẹ́ mùsùlùmí ló pọ́n àdúgbò ẹ̀ka wa náà wò ká gbogbo eléyìí kò ní kéé lọ kéé tọ́jú àbí òye mùsùlùmí wọn kọ́ mọ́sálásí ni yọ kọ́ lẹ́dẹ̀ mùsùlùmí mùsùlùmí lè má ti ẹ̀ kọ́ lẹ́dẹ̀ mùsùlùmí sànà bá dé pé bá competition lẹ́sẹ̀ kí lẹ́yìn níjà bí lè ṣe pẹ̀lú wọn ládùúgbò kọ̀ọ̀kan ní ìsinyìí báyìí ẹ̀ka sọ́ọ̀sì ń gbà mí yọ bẹ̀ two hundred nínú àdúgbò yìí ní sọ́ọ̀sì lọ bí hundred and one hundred and fifty two hundred. ìwọ̀n ànìkìnnì lórí gbogbo yẹn fi ń pa owó ni owó ni wọ́n fi ń pa àwọn business center ni. sòtò wọn á gbọ́n competition pẹ̀lú ọwọ́ tó fẹ́ sí lọ́n òdodo. àbúrò làwọn fi ń pa kíláàsì pa kíláàsì ti Nàìjíríà lè ní nítorí délé kò ní di competition competition kí ni ẹ̀kọ́ mọ́tíláṣí kí mùsùlùmí ó kírun finish. so ẹ̀yin òsì ní wo talẹ́ni tí ó ṣagbátẹrù ká wọ́wọ́ láti kọ́ mọ́tíláṣí kẹ̀tù wá fàṣẹyìn torí kọ́ mọ́tíláṣí tọ́lọ̀ òun yẹn lè já láti sè so àti kọ̀ fún kọ́ dẹ́kun àti sè ẹ̀yin ìwò níjẹ́ ní tó sòrò pẹ̀lú gbọ́lọ́ torí nìsín èmi òní ti torí pé nìkan wá ń kírun mọ́tíláṣí ọ̀tọ̀ ọlọ́ọ̀ ni kí wọ́n á yan mọ́tíláṣí lódì téèyàn ọlọ́ọ̀ lódì. so nǹkan tẹ́ kàn sọ ni pé a kọ̀ mọ́tíláṣí ṣùgbọ́n ọ̀rọ̀ ẹni tí wọ́n máa kírun bí ó ṣe lè máàmù lọ́jọ́ wájú ẹ̀fẹ́lẹ́ sórí àjẹ́ndà àti àti finalize ẹ̀. ìwọ náà ti lè kọ́ńtẹ̀ tí ẹ bá ti kójú lè dùn pé mi tí mo ti ṣe báyìí fún ọdún mi ti báyìí. alákùlà ha ọlọ́run ní kẹsì nǹkan fún kẹsì yẹn kò sí ẹnìkan ìlànà rahimahullah tẹ́ẹ̀sì orí fún tí o ní padà fẹ́ ta ìdásí súnà ọlọ́run torí torí ẹ̀ tí wọ́n bá ṣe dáadáa kan ọlọ́run kọ́ máa ṣe fún máa ṣe fún yàn nítorí pé tí wọ́n bá ṣe fún yàn kò sí ẹni tó so fún tẹ̀lé dọ̀tà nítorí nítorí yẹ kó òun fi sán fún ọ jẹnẹrálì kò ní fi sán fún ọ bí wọn náà ṣe rí nù nínú àwọn mìíràn torí pé tí wọ́n ṣe fún wa làá máa mọ̀ àwọn náà ń kọ́ so nọ́ọ̀bà ló ti jẹ́ pé màníyàsùnà ìlọ́rùfà làyà àdèmjẹwà àdéyẹwò làyà àbò ìlọ́rùfà bẹ́yìn ọ̀pọ̀ ìwà nàásì. ẹni tí wọ́n sá ti ń sóore kò ní pàdánù ẹ̀sán rẹ̀ toró rẹ̀ kì í gbé láàrin ọlọ́run àtẹ̀yìn ọlọ́ọ̀ni kẹ́yìn ọmọ àti gbogbo tẹ́ máa ṣe fún eléyìí ni ò ní mú kọ́ ọmọ àtẹ̀rẹ̀ fún lọ́la. so nítorí délé bó jẹ àwọn tó jẹ pé èèyàn ló ń wo kó sórí fún èèyàn lè sán fọ àwọn tí ó bá sán fọ ibi tó ti kù díẹ̀ káàtó sí ẹjà nítorí pé wọ́n fẹ́ pé láéláé kọ́ máa rántí oore tó ṣe tó ṣe fún yín tó ní tó ń ti ń ro láyé pọ̀ yòókó ti gbàgbé tiẹ̀ gan ìwọ lọ́kàn lọ́mọ rí lọ́mọ rántí kẹ́ni tí mo sóore fún báyìí ẹni tó tún ṣe ah, ọlọ́run tó ṣe fún gbèsè